الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله الناصح أمين وعلى آله وصحبه ومن تبع داهم إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته قال الإمام النووي عليه رحمة الله وقال تعالى وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين هذا كف الله سبحانه وتعالى في كلام ولا لون فنشا محمد صلى الله عليه وآله وسلم نجا جوني بشي أرقوقاتي سي ونعني على يتي الإمام an-Nawawi alayhi rahmatullah tí wọ́n ṣe fún wa nípa ìmá sáré tètè lọ́bi iṣẹ́ ọlọ́run ìmá sáré tètè lọ́bi ìmú àṣẹ ọlọ́run bá ṣẹ ìmákẹ́kì ìmákẹ́kì ìmọ́kòsósó ìmọ́kagara ìmọ́kọ́lẹ̀ ní gbogbo ìgbà àti àkókò tó bá ti ń pè wá káwàá dọ́lọ́run bá lóhùn wọ́n ti mú àyà àkọ́kọ́ wá tí ń ṣàlàyé pàtàkì àkólé kan ìmáṣẹ ọlọ́run báṣẹ àti ìsáré sí láti ṣe lásìkò láyà kejì tí wọ́n tún wá mú wá lámàgbéyẹ̀wò ní kíláàsì wa tìrọ̀lẹ́ yìí wọ́n lọ́nà sóòtò Al-Imran that is uh, Quran 4 am I right Quran 3 verse 133 134 ibẹ̀ náà tún gbé wa lọ níbi tí Allah subhanahu wa ta'ala ti fi wà wípé wa sari'u ila maghfiratin min rabbikum olúwa wá ní ẹsáré tètè ẹyára kíákíákíá lọ́bí máa wà fúríjì olúwa yín eléyìí túmọ̀ sí ọmọ ìdẹ́yàn ní mùsùlùmí òdodo yóò máa sáré lọ́bí ìwà fúríjì kúrò níbi ẹ̀ṣẹ̀ ìmá ti tọrọ àforíjì wájú ọlọ́run tó yìí bá ti rí pé èèyàn sẹ lọ́run kíákíá kí à ń ṣe tó fà ọlọ́run ó tún mi allahumma firili astaghfirullah allahumma inni astaghfiruk àwọn gbólóhùn tójọ bẹ́ẹ̀ tójọ bẹ́ẹ̀ yẹni pé olúwa mi mo wọ́ ní aláforíjì olúwa mi forẹ́sẹ̀ mi jì mí olúwa mi líyàn kan tó lè sàmójúkú ẹ̀ṣẹ̀ mi fún mi bẹ́sẹ̀ mi ti pọ̀ tó yìí ìwọ náà ni hmm? bákanáà nínú ọ̀nà tẹ́ fi máa ń yára láti wá foríjì níwájú ta'ala náà ni máa ń ṣe àdó ìmáa ṣàlùwàlá ìmáa kírun wákàtí márààrún nínú àwọn ọ̀nà tí yàn fi ń yára láti wá Ọlọ́run ní kíni ká máa ṣàlùwàlá ká máa kírun wákàtí márààrún ìmáa kí júmọ́à sí júmọ́à rọmọdọ́nù kan báyàn láyé kéèyàn gbà á pérépéré mm-hmm. ìmíì tún báyàn láyé kéèyàn gbà á lásìkò kéèyàn gbà wọn gbà á gbogbo eléyìí nínú àwọn okùnfà tí máa mú kí Allah subhanahu wa ta'ala kó yá sí ẹ̀ṣẹ̀ yẹn fún ìyàn ni ọmọ ìdáyàn tó bá ṣe àlùwàlá tó ṣe àlùwàlá rẹ̀ dáadáa bẹ́ẹ̀ ni kò sí ẹ̀dá kan tó yá fún níwọ̀ ọlọ́run ọba tó ju ọlọ́run ọba nìkan tó ní ìwọ̀ yẹn tó sì dẹni tó fẹ́ fún níwọ̀ yẹn lọ wa ashhadu anna muhammadan abduhu wa tó tún wá sọ pé mo jẹ́rìí pé muhammad ẹrúsìn ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni allahumma ja'alni min at wa ja'alni min al-mutatahhirin lẹ́yìn náà tó wá ń sàdúrà lẹ́yìn ìgbà tó ṣe àlùwàlá tán léléyìí o oníwọ̀ ọlọ́run ọba fi mí sí kan nínú àwọn ẹrúsìn tó gbadí túnbà rẹ̀ sì fi mí sí kan nínú àwọn tí ó má fa innahu tuftahu lahu abwabul jannati samaniya yadkhulu min tó bá ṣe àlùwàlá tán tó gbogbo àwọn àfikárù wọ́n ṣe ọgbà àlìjẹ́nà mẹ́jẹ̀ẹ̀jọ kalẹ̀ fún èyí tó bá wọn nú ẹ̀ ní kó gbà wọnú àlìjẹ́nà náà bẹ́ẹ̀ náà ni tọ́mọ ẹ̀dẹ́yàn bá ṣàlùwà látá ó ń ṣe ọlọ́run jámọ̀ wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó dá yóò máa jáde lára oríkèríkè àlùwàlá tó ṣe débi wípé wọ́n máa jáde ìké tó kù níke omi tó kán kalẹ̀ lára oríkèríkè àlùwàlá tó ṣe lára yóò tún bẹ́ṣẹ̀ jáde ìyẹn ni pé gbogbo ẹ̀ṣẹ̀ tó ríkèríkè ara dá ó yẹ tá a fẹsẹ̀ dání tá a fọwọ́ dání tá a fẹnu dání tá a fojú dání bá a ṣe ń ṣe àlùwàlá yìí yóò máa ń fọ àwọn ẹ̀ṣẹ̀ yẹn mọ́ yóò máa ń fọ àwọn àṣìṣe yẹn yóò máa ń fọ mọ́ débi the last drop ìké tó kánkẹ́yìn lára oríkèríkè àlùwàlá ká a ṣe ọlọ́run tó fi ṣe pẹ̀ṣẹ̀ rẹ fún ẹ̀ṣẹ̀ wa yóò fi ṣe ìpàṣẹṣe rẹ fáwọn àṣìṣe wa gbogbo àwọn nǹkan wọ̀nyí ń jẹ́ àwọn okùnfà tí àfin wá foríjì níwájú Allah subhanahu wa ta'ala bákan náà nínú àwọn tó jókòó fàntà àfin wá foríjì níwájú Allah subhanahu wa ta'ala òun ni máa kírun wákàtí mara àwọn anna muhammadun sallallahu alaihi wasallam ó ní wọn asiri ta kíta sí maghrib maghrib ta kíta sí ìṣá gbogbo àwọn àlàfo afo kọ̀ọ̀kan nínú wákàtí márààrún yìí àwọn ẹ̀ṣẹ̀ tá a bá ń dámbẹ̀ láti ṣe ọlọ́run máa ń fi àwọn àrùn wákàtí márààrún yìí fi máa ń pa àwọn ẹ̀ṣẹ̀ yẹn rẹ́ ìyẹn nìkan kọ́ júmọ́ àti júmọ́ àkan ìwọ tó ṣe pé ìrun júmọ́ ìjọ̀wọ́ lójú ẹni tí gbogbo àwọn ará yóò máa lọ júmọ́ àwọn máa kíra àwọn akójúmọ́ ìní akọ́lá júmọ́ ìní o iwájú ṣọ́ọ̀bù náà ni ó jókòó kalẹ̀ sí ibi ìdí òwò rẹ̀ náà ni ó wà àwa náà ń bọ̀ ibẹ̀ náà ni ó wà táwọn tí wọ́n lọ júmọ́ à tí wọ́n fi kírun tán tí wọ́n fi darí ibẹ̀ náà ló pàpà jókòó sí tí wọ́n fi bà kò sì tí lójú ẹ bá tún wá yóò tún wá sọ wípé yẹn ọlọ́lọ́mọ tí ń sìn nù gan mọ́jà àwọn tí wọ́n kírun gan lọ ìwárí ìwárí lọ́lọ́run bá nídìí kèése ìwárí nìkan o má gbé gbági gbogbo àwọn tó máa ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí ẹ máa ń sọ yìí àwọn tọ́rọ̀ alkiyama wọ́n dàrú mọ́ lọ́wọ́ ní máa ń sọ̀rọ̀ ẹ̀ gbogbo ẹni tọ́rọ̀ alkiyama rẹ̀ bá ti dàrú mọ́ lọ́wọ́ tí ò yé ní máa sábà sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ tọ́rọ̀ bí tá a padà sí níwájú Allah tó bá yéèyàn yìí mọ̀ wípé ìwárí nìkan kí ń gbèyàn wà lìjẹ́nà ìwárí àkọ́kọ́ tí ń gbèyàn wà lìjẹ́nà ó ní ìwárí tó yẹn wù sọ bá adẹ́dà tó dáyàn kò sí wà rẹ̀ kàtà àwùsọ̀ bá dédà tó tó káwojú tó àwọn àṣẹ rẹ lọ káwojú tó àwọn rẹ lọ àwọn àṣẹ tó pa wá nú ẹ̀sìn àwọn tó ná jìnà sí nínú ẹ̀sìn ká jìnà sí àkọ́kọ́ pé èèyàn jẹ́ ní eré níwájú nìyẹn kó tó kan ìwà wù lákàtà ara wa síra wa láwa èèyàn síra wa méjèèjì láfojú sí a máa jẹ́ ìpẹ̀ṣẹ̀rẹ́ fún yàn ìyẹn gbogbo eléyìí tẹ́lẹ̀ bá jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni o ẹni tó ṣe pé iṣẹ́ ẹbọ ní í ṣe àwẹ̀ sáwẹ̀ kò lè pẹ̀ṣẹ̀rẹ́ rẹ́ níwájú ọlọ́run júmọ́ àti júmọ́ kò lè pẹ̀ṣẹ̀rẹ́ rẹ́ níwájú Allah subhanahu wa ta'ala kò wa ta'ala gbogbo ohun tí wọ́n kà á lẹ̀ máa ń ṣàlùwàlá ni máa kírun ni gbogbo eléyìí tẹ́lẹ̀ bá ń ṣe tó àpàtẹ̀rì sínú ẹbọ tó tẹ̀lé sínú wa kèfèrí kò lè palada kò lè pẹ̀ṣẹ̀ èèyàn rẹ̀ wájú ọlọ́run bèlè tí yóò mú ládá báyàn ànábì yán ọ̀rọ̀ rẹ̀ o tó ń gbàtẹ́ dákẹ́ ń sọ pé mo kún kírun dédé mo gbá mi dédé bẹ́ẹ̀ ni kódà rọ̀mùdọ́nù mo ń fojú tó mo sì ń sàlùwàlá gbogbo eléyìí náà ti kó gbọ́ ẹ̀ṣẹ̀ bọ̀ mí lọ kò kó lọ o bọ́lọ́mọbọ́ ó bá gba títí bá ẹ̀dá níbi ìwà tí ń jẹ́bọ yóò fẹ́ bọ́ lẹ̀ yán ni ọ̀rọ̀ ẹbọ yàtọ̀ jù yẹn lọ ó yàtọ̀ sí ogun dáǹsọ yìí ìwà kẹfẹ́ yìí tẹ̀dá bá ń wù ọ̀dà òfin ilẹ̀ yẹn yẹn yóò tún bá kó ń di ẹ̀ ìgbà inú gbogbo àwọn ọ̀nà ìwà foríjì ó tún ṣiṣẹ́ fún níwájú ọlọ́run tó bá tọ̀ ìkẹ́ ẹlẹ́ẹ̀kejì inú ayà yìí wà jannati àrùbọ̀ as-samawati wal-ard ọlọ́run ní nígbà bá sáré tẹ̀tẹ̀ láti wá foríjì olúwa yín tán ẹ tún sáré bákan náà láti wọ gbàlìjẹ́nà onídẹ̀ra àlìjẹ́nà tó já sí pé fífẹ̀ rẹ̀ ó ṣe déédéé fífẹ̀ sánmà àti gbogbo ilẹ̀ ni eléyìí bàbá wà àlìjẹ́nà náà àwọn àṣẹ ọlọ́run là ń tẹ̀lé ẹja sáré láti wà àlìjẹ́nà pẹ̀lú ká ṣiṣẹ́ tọ̀ kò sì sí iṣẹ́ kan tá a lè ṣe tá a fi wà àlìjẹ́nà àfiṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ tọ́lọ́run sì gbà lọ́wọ́ ẹ̀dá ni tó bá bá tọ́lọ́run ọba mu tí ó takò tànábì àwọn gbọ́ra wáyé báyìí al-amalu salihu ma wafaqa al-kitaba wa sunnah kama qala as-sahabiyyul jalil abdullahi bin mas'ud radiyallahu anhu iṣẹ́ rẹ̀ tí ó mọ̀ wà lìjánà níṣẹ́ tó sì wà níbàámu ìlànà tó ń ṣe ọlọ́fin ní ká ṣe ẹni bá ń wálì jẹ́nà tó sì pé ìkìláàsù sínú iṣẹ́ rẹ̀ àbólà ń ṣe torí tọ́lọ̀ náà ni a fi wáyé a fi rẹ́yìn kan a sì fi sáfún ebú àwọn èèyàn kan torí tọ́lọ̀ là ń ṣe é ṣe àmọ́ ìfẹ́ inú rẹ̀ ní fi ń ṣe kò ṣe ní lánàá ẹni tọ́lọ̀ bá rán sí ọ̀nà ibi díẹ̀ àdádálẹ̀ ní fi ń ṣe irú ẹni yẹn náà ó ti fi ọ̀nà tọ̀ láti fi wàlì jẹ́nà ẹni bá sì fi ọ̀nà tọ̀ láti fi wàlì jẹ́nà kò ní dénú ẹ̀ ó dàbẹ̀ kí ń lọ bìkan ni kì í wá sọ̀nà tán gbà débẹ̀ lòun tọ̀

tó bá rí bẹ́ẹ̀ ọmọ ìyá rẹ̀ mùsùlùmí sáré láti wà lìjánà múra ṣiṣẹ́ bí akúra pákíchí mara ṣe gírígírí kó o ṣe iṣẹ́ tó lè gbé wọnú àlìjánà náà àwọn iṣẹ́ rẹ̀ lẹ́yìn náà Allah subhanahu wa ta'ala wà ní àwọn tọ́lọ́wọ́n bá tọ́jú àlìjẹ́nà fún àwọn ẹni eré ní kì í sáwọn ẹni ibi àwọn oníbẹ̀rù ọlọ́run ní kì í sáwọn ẹlẹ́ṣẹ̀ tọ́lọ́run àwọn tí wọ́n ta lọ́run ọba lẹ́nu tí wọ́n gbọ́ ọlọ́run lẹ́nu tí wọ́n pé kí ni tọ́lọ́run tún sọ ń bẹ̀rù àwọn tí wọ́n retí kọ́lọ̀ ń pàṣẹ kán gbọ́ tó sọ yé nínú àṣẹ tó pa wọ́n tó sì máa lò ní ẹ̀túnjà gbọ́ yé o kìí sàwọn tọ́lọ̀ ó máa sọ̀rọ̀ tí wò ní gbọ́n tọ́lọ̀ ń sọ yé tápá wọ́n ń ṣe ìyẹn ṣe máa ń òbé kọ̀máǹdì kẹtẹ́yìn ò gbọ́ kọ́ńtẹ́kì kọ̀máǹdì yẹn yé jẹ́tún gbọ́ kìíní yé dáadáa o bẹ́ẹ̀ náà ni ẹni tí ń ṣiṣẹ́ nínú Islam tí kẹ̀ sáà lóun kírun sáà ń gbàwẹ̀ náà ni kí ni bóòlù ọlọ́run ṣe ni wọ́n kírun yẹn kò gbọ́ yé ìgbà àwọn ẹ̀yẹn gan kò gbọ́ yé ibùgan níbi ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ tawhid ọ̀rọ̀ iman ìgbàgbọ́ náà ni ìgbàgbọ́ náà ni bọ́n fún paracetamol kò nílò ìgbàgbọ́ náà ni ìgbàgbọ́ náà ni bọ́n fún lágbo orí fífọ́ tinú run èèyàn tẹ̀ ń fara pa wọ́n ní bó ti bóyì ẹgbó ewé báyìí sí yóò pojú ọgbẹ́ rẹ ó ní ara o ẹbọ ni o àá ìtọ́jú ara leléyìí ìwòsàn ara ni kò lọ́fọ̀ọ́nù kò lógede bẹ́ẹ̀ náà ìlànà tí ó gbẹ́sìn yìí náà lẹni tá à ń retí kó lè lo ẹ̀sìn bọ́lọ́wọ́n bá ti fẹ́ tí bá wá ń sin lọ́wọ́ bá subhanahu wa ta'ala tí tí fi ń sin lọ́wọ́ bá yẹnu islam ọlọ́run nígbà ẹni sì gbẹ́sìn ọlọ́run bá yẹnu tó ti pé ìfẹ́ nú tẹ̀ ní wá ń ṣe nú ẹ̀sìn náà ọlọ́run bọ̀ ní kíkárì kò lè jẹ́ وتي وان حديث القدسي الله سبحانه وتعالى اعددت لعبادي الصالحين ما لا عين رات ولا اذن سمعت ولا خطر على قلب بشر قل هو سبحانه وتعالى اني اعددت لعبادي الصالحين èmi ọlọ́run mo pa léṣe kalẹ̀ fáwọn ẹni mi láwọn ẹrúsìn mi tí wọ́n jẹ́ ní ire nínú àlìjánà ma la aynun ma la aynun ra'at in tí etí kan in tójú kan ò rírí wàlà ubunun wàlà ubunun sami'at wọn ò sì gbọ́ wàlà khatara bẹ́ẹ̀ ni tí òòrù wúyẹ́ sí ọkàn ẹnìkan nínú àwọn tí ó sì wúyẹ́ sí tí ó sì wúyẹ́ sí ẹ̀mí ẹ̀dá kan rí nínú ìgbádùn nínú ìdẹ̀ra nínú àlìjẹ́nà ọ̀rọ̀ tí Allah subhanahu wa ta'ala sọ tó ń ṣe ńlá rẹ̀ wá fún wa nù al-hadith al yìí ọlọ́run bá wa wípé gbogbo ń tẹ̀lé máa èèyàn rí nígbàdùn láyé tójú rẹ̀ ń rí yàtọ̀ sí ti ń bẹ̀rẹ̀ àgbàlùjẹ́nà nígbàdùn kò sí ojú kan tó rí ìgbádùn náà àlùjẹ́nà rí èèyàn sì máa ń ròyìn alọ̀lú báyìí á ìta bá pàdé ń bẹ̀rẹ̀ alọ̀lú báyìí nírò téèyàn ń gbọ́ nígbàdùn ìgbádùn bẹ́lú báyìí téèyàn máa jẹran rẹ̀ pé kémi náà tiẹ̀ sì débẹ̀ kémi náà débẹ̀ ní ti ń bẹ̀rẹ̀ àgbàlùjẹ́nà níròyìn kò sẹ́ni tó lè ròyìn yẹ̀ fún wa tán o kò sí etí kan tó lè sọ pé ìgbádùn náà gba àlìjẹ́nà ìròyìn rẹ̀ tó ń gbọ́ sétí bó ṣe rí gẹ́lẹ́ náà níbi tó mọ náà nìyí bẹ́ẹ̀ ni gbogbo pín kan máa ń rú yẹ́lẹ́mi ọkàn ẹ̀kan ọmọ ẹ̀dá èèyàn pé ah, ìgbádùn bẹ́ẹ̀ báyìí ìgbádùn bẹ́ẹ̀ báyìí ìtọ́lọ̀ ń palẹ́ ìzìkà rẹ̀ sínú gbàlìjẹ́ náà ó ju gbogbo ohun tọ́kàn ẹ̀dá kan lè máa rò lọ. izan manahumul mutakun who are the righteous servants of Allah who are the righteous servants of Allah àwọn wo ni gan-an tí wọ́n jẹ́rú sí ọlọ́run ọba olúwa wa subhanahu wa ta'ala ni alladhina yunfiquna fi fadda'i wa tadda'i wal kadhimina al-ghayz wal 'afina 'anil nas ọlọ́run bẹ̀rẹ̀ sí ń ròyìn wọn na tó ṣe wípé wọ́n ná owó wọn nígbà tara dẹ̀ wọ́n wọ́n náwó ìgbà tó rọ̀ wọ́n lọ́rùn wọ́n náà ìgbà tó pọ̀ lọ́wọ́ wọn tí wọ́n rí dùn wọ́n náà ìgbà tó lọ tẹ́lẹ̀ fún wọn wọ́n náà kìí ṣe gbà yẹn nìkan wà bọ̀bọ̀ nígbà tí nǹkan tó fún wọn náà kibab dikla aish ìgbà tó kan tó ń sáfẹ́rẹ́ ẹnu ọba tí wọ́n ní náà wọ́n tún náà tó máa ti gbọ́ bùkátà sínú ilé tán ní tó bá tún sẹ́kù níwọ̀nba náà wọ́n tún náà ẹnu pé àwọn tó bá súnmọ́ wọn dáadáa táwọn mọ́ sí máa ń náwó sínú ẹ̀sìn tẹ́lẹ̀ sínú iṣẹ́ eré tẹ́lẹ̀ sínú dáadáa àwọn ni wọ́n rí pé ah, ah, ẹrú ọlọ́run yìí ó bùkátà sí ká máa bá bẹ ọlọ́run kọ́lọ́run kó má kí ọlá rẹ̀ wálẹ̀ kó má ká rí jì rẹ̀ funfun ah, nínú ọmọdọ́rùn lẹ́sìn á àmọ́rún tó ṣe àmọ́ ní tọdún yìí á ah, lọ́n dákun mọ́sà tún gbà sí fún nǹkan fẹ́ lọ́jà yìí fún torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ yín tí máa ń múlẹ̀ kọ́ ní múlẹ̀ yìí kò ní sọ pé nǹkan yìí tún wá lè fóun kó kálẹ̀ yányán rárá o rárá o wọ́n bá bí tọ́lọ̀ bá ní kó lè múlẹ̀ mọ́ náà yóò tún múlẹ̀ mọ́ hmm? àwọn ẹni ọlọ́ọ̀ nìyẹn àwọn tí wọ́n páyà ọlọ́ọ̀ bá nìyẹn gbogbo eléyìí lẹ́yìn ìgbàgbọ́ náà ní o lẹ́yìn ìmánì ni náà ìgbà tó lọ́n tẹ́lẹ̀ fún ẹyẹ dáadáa náà wọ́n èso nínú àpá o níwọ̀ntúnwọ̀ntí náà ni wọ́n ń ná o ìnápa ò sínú ẹ̀sìn ìsìyà láròró aláhun ìsìláàmù ò rẹ́kọ́mẹ́ǹdì ẹ̀ fún yàn gẹ́gẹ́ bí ìwà rẹ̀ o kò sì kọ́mẹ́ǹdì ìwà ahun ìwà ròró wọn níbẹ̀ lálọ́mọ́ kàbáyì kàkàtẹ́jọ́ fi jáde ńbẹ̀ <laughs> èyí ò sì gbọ́dọ̀ yapa òun ah. mọ̀là tó wókọ ń tòun àyíyàn mọ̀là tó wókọ ìyàn ti sẹ́ fún ni kódà kó ṣe wípé ọlọ́run tẹ́lẹ̀ débi pé ìwà amóye rẹ̀ mọ́ náà àní ìsìláàmù tako lu àpà kódà ọ̀rọ̀ àpà sísọ ọ̀rọ̀ àsọ ju ìsìláàmù tako ìjẹ àpà ìná àpà ìlú àpà oorun àpà oorun àsùnjù níjó oorun àpà gbogbo ohun tí àtijọ́ bá ti wọ̀ nú ẹ̀sìn kì í ṣe ra ní tọ́lọ̀ wọn bá ní ká fi sin kò sí nínú ìgbọ́rọ̀ sọ́lọ̀ ọba lẹ́nu hmm? níwọ̀ntúnwọ̀nsí ni lára àwọn òròyìn tí ń bẹ fáwọn ẹni rẹ̀ wàlkẹ́ọ̀vìmínà lọ́yìl àwọn tó já sí pé wọ́n máa gbébinú mì tíbinú bá táwọn èèyàn bá wu ìwà tó bí wọ́n nú wọ́n ní bára jẹ́ tayọ àlà wọ́n gbébinú mì wọ́n ní sùúrù wọ́n tẹ̀mọ́lẹ̀ ló ṣe ọlọ́run sọ láyè kan wípé laysa shadidu bis-sur'a lẹ́sà ṣèdíìlú bí sọ̀rọ̀ à kì í sálágbára lẹ́n tó lè mẹ̀mú tó lè báyàn jà tó lè dáyàn mọ́lẹ̀ wàlákínà ṣèdíìdà lẹ́rì yẹ́mlikù nẹ́fṣẹ̀hú ìndẹ̀lgọ́bọ̀bẹ̀ hadith yẹn bẹnu Bukhari àti Muslim ó ń ṣe ọlọ́n sallallahu alaihi wasallam lẹ́yìn tó ṣe wípé ó ní kápá ẹ̀mí ẹ̀ nígbà tí inú bá ń bí àsìkò òbínú kìí ṣe ghadbanan mufrita kìí ṣe oníbínú àbíjù àbínúkú jàmá mùsùlùmí agbègbè yìí ẹjá kíyèsí dáadáa ìwà bínú kóbó níbínú ìsì máa ń pàdà fẹ̀yàn lára ọmọ ẹ̀dẹ́yìn tó bá ti bínú ọkàn rẹ̀ ó ga bó ká sanrun rẹ̀ yóò dìde wọn wàhámọ́rọ̀ tàìná ojú ẹ̀ méjèèjì yóò kọ̀rẹ́ lọ́wọ́ yóò pọ́n yóò wà dẹni tó fẹ́ gbéjà fẹ́mi ara rẹ̀ tó fẹ́ gbẹ̀sán tó bá ti wá gbébinú jẹ fàínà zalika min asbabi dukhulil janna ìyẹn rèé ó ti dì kan nínú àwọn okùnfà tí wọ́n mú yàn wọ àlìjẹ́nà ẹ tún wá má mọ̀ dájú wípé ìbínú ta rí ègúnná kan ni ṣẹ̀tọ́n ló máa ń jù sọ́kàn ọmọ ẹ̀dá èèyàn ègúnná nìbínú ṣẹ̀tọ́n ló máa ń sọ sọ́kàn ọmọ ẹ̀dá èèyàn ni hmm? nígbà tó bá ti rí tí ọkàn rẹ̀ kọ̀ ló ń ṣe ọlọ́run fi wá kọ́ wa lẹ́kọ̀ọ́ tó lè pa ègúnná iná tí ń bẹ lára ègúnná ìbínú ó ní kíyàn ní a'udhu billahi minash shaytanir rajim nígbà tí wọ́n bá ti ń gbìyàn hmm? kò sọ bẹ́ẹ̀ ọlọ́ọ̀bọ̀ sì fún ní lori lórí ìbínú yẹn tó bá ti pé ń bẹ lórí ìjòkó tẹ́lẹ̀ nígbàtí ìbínú yẹn lọ́wọ́ kó dìde tó bá ṣe wípé ń bẹ lórí ìbùsùn tẹ́lẹ̀ kó jòkó kó so ìtumọ̀ ní pé ẹ̀mí tí ń bí nínú ẹ̀mí tó wà lára rẹ̀ tí ń bínú yẹn torí pé ẹ̀mí náà ní bí nínú ara yẹn fi ń bínú ìyẹn túmọ̀ sí pé ó ń sọ ẹ̀mí yẹn kalẹ̀ ah, emotionally láti ibi tó ni àní ń bẹ lórí ìnàró nígbà tí inú ń bí kó jòkó gbàdó tó ń bẹ lórí ìdùbúlẹ̀ kó jòkó kó chẹ́ǹjì àwọn ìṣesí tó wà yẹn láti ibìkan sí ibìkan láti ibìkan sí ibìkan ẹ rí i pé tó ń ṣe ọlọ́run bá sọ yìí bẹ́ẹ̀ náà bá máa ń practicalize ẹ̀ ẹ rí pé máa ṣiṣẹ́ lára àwọn èèyàn ẹlòmíà ní tinubu ń bí òun lọ́wọ́ kó n sáà kúrò níbi tí wọ́n ti ń ṣe tí ò dáa yóò wá fi bẹ̀ẹ́lẹ̀ sẹ́nígbà tí ó fi lọ tí ó fi dé bó ti kó jẹ́ni tí wọ́n máa ń bí tó inú rẹ̀ ó ti rọ̀ wọ̀n bá ẹtún wáde kó tún wáde kó tún mọ̀ wáde tí ń bínú sí mọ́ àfá inú bà máa rọ̀ ìgbàtà rẹ̀ bá padà rọ̀ tán yóò wá ní à ọlọ́run ló ní kí n kán mi kú lọ́dọ̀ rẹ̀ ńgbà náà o ìgbà tó tún wá padà dé náà ọlọ́run ló fà á iṣẹ́ ọlọ́run ọba tó ní wàhálà ò ní ṣẹlẹ̀ pé sò nílò ni o he move from one place to another is part of what relieves someone and releases him from the bond of shaitan from the bondage of shaitan, from being misled by him. Naam, gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí, Ìsìláàmù ní ìmọ̀ ń pa ìbínú mọ́yàn ní ara. Wàlìkáàzùmínà lọ́yọ́, wàlàáfíìnà àìní náà. Bákan náà tó ṣe wípé láwọn mọ̀tàkó, àwọn tó ṣe wípé wọ́n máa ń sàmójú kúò fáwọn èèyàn táwọn èèyàn bá ṣẹ̀ wọ́n wọ́n lámójúkò fún wa torí gbogbo ẹni tí bá ń lámójúkò tó sì ń ṣiṣẹ́ rẹ̀ ládàá rẹ̀ ọ̀dọ̀ ló wà o Allah subhanahu wa nínú àyà yìí ó generalize the word of al-afin that is those who to forgive other shortcomings towards them the people that do the wrong thing to them to them they don't have overlooking from what they did wọ́n gbójúkúò ìgbójúkúò yìí ọlọ́run wá sàlàyé rẹ̀ ó ní famina afa ẹni bá sàmójúkúò wà áṣìláhà ó tún wá ṣe àtúnṣe fa'ajiruhu ala Allah rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ni ó ti gbà sọ́ọ̀tù ṣúrọ́ ní verse 40 kò lè jẹ́ tí farama ẹni tó ṣẹ̀yàn kí ẹ̀ lámójú kó òfin kó mọ́ gbẹ̀san kó sì máa rànró kò ní ní bẹ́támẹ́ǹtì inú àyàfi kó já sí wípé èèyàn fẹ́ fi ṣe àtúnṣe ẹjá gbọ́rọ̀ yìí gbogbo listeners wa ti ń gbọ́rọ̀ yìí eh, kí la fẹ́ wá ṣe eh, a ti foríjì àgbẹ̀san ẹ̀kọ́ ni wọ́n fẹ́ dá wa yìí alàlámẹ́tò الأصولي الفقيه اللغوي محمد بن صالح العثيمين عليه رحمة الله وبقية علماء أهل السنة قديما وحديثا سلفا وخلفا kọ́lọ̀ kó bá yá sí gbogbo wọn wọ́n fẹ́ dá wa lẹ́kọ̀ọ́ kan bí wọ́n ní káwò ṣọ́mọ̀ ẹ̀dẹ́yìn kan máa ṣàbúrú síyàn ó wá jẹ́ táwọn ti mọ̀ pálábúrú ni oníkayọ̀ àlà ni ìmọ̀ ń wùwà jàǹdùkú tí fi ń da ayé láàmú èyí tó fi ń dájú ní pé tó bá ṣe tí ò dá sí ọ mọ́ ìyá fi rẹ̀ fún gbẹ̀san rẹ̀ gbẹ̀san rẹ̀ lọ́wọ́ ẹ̀ torí pé tó bá sàmójúkò fún ìjáde ṣàbọ̀ aburú rẹ̀ ó tún lékin kàtí ni yóò tún wá gbẹ́rù gbọ́n rí ẹ máa ń wo ẹ̀kọ́ tí wọ́n dá wa yìí ẹni tó ṣaburú sí ìyàn yìí a ti mọ̀ pé níwá àbàjẹ́ ni alájàngbìlà ni aláburú ẹ̀dá ni ìwọ tó wá ṣaburú sí ìwọ náà ní kápá kó lè gbẹ̀san rẹ lọ́wọ́ ẹ̀ lẹ́gàlì oníkápá ẹ̀ kó sẹ́wọ̀n lórí aburú tó ṣe sí ẹ̀yàn oníkápá ẹ̀ ọwá ní ẹ̀ tí bá ní fìyà jẹ gbogbo ìṣòro fún gàǹgà ogungun tó gbogbo bá bára rẹ̀ ní kóòtù ní ìsara rẹ̀ ó rọ̀ ó wá lọ foríjì á kò sí dáadáa ń bẹ̀ mọ́ foríjì mọ́ foríjì fìyà rẹ̀ jẹ́ gbẹ̀san rẹ̀ lọ́wọ́ ẹ̀ claim your right from him kí yẹn lè serve as deterrent fún ọjọ́ mi kò ní wúwà yẹn má tóun ò bá tiẹ̀ wà láǹfààní kódà bóun bá ṣe ń wù ó lè káwọ́ àwọn tó bá tún fẹ́ ṣerú wà burú yẹn lọ́wọ́ kò pé é bẹ́bá tẹ̀ ń dánrú nǹkan yẹn tí ò dáa wò sí gbogbo èèyàn ẹ má súnmọ́ lágbájá o lágbájá ń jò ní ìbò tí lóun gáyà fóun gbogbo tó pò mọ̀yàn wájú òun mọ̀yàn lókè òun mọ̀yàn lẹ́sẹ̀ kùkú òun mọ̀yàn láàrin gbogbo ẹ̀ ló ti mọ̀yàn ó sún ẹ̀wọ̀n o ó fi protect ara ẹ̀ dẹ̀ ó fi ṣí aláburú náà ní ọwọ́ ṣẹ́ àbúrú tí ń ṣe àmẹ́yàn tó ṣe pé kọ́ sàṣiṣẹ́ sọ́dọ̀ èèyàn ni èyí ṣe níwọ̀nba náà ni ìtayọ àlà tó ṣe ẹ̀ṣẹ̀ tó sẹ́yàn kìí ṣe ẹ̀ṣẹ̀ kan tó burú jùlọ kò tún wá jẹ́ tí ma ń sábà wùwà tí ò dá ládùúgbò sẹ́yìn ò lè má jẹ́ èèyàn oníwà tó kù díẹ̀ káà tó yẹn fi jáde látọwọ́ ẹ̀ irú ẹni yẹn èyí tó lóore jù ní kíyàn foríjìn kíyàn yáfi rẹ̀ hmm? so ẹ̀tìrí àlàyé tá ṣe yìí ẹnìkan ṣàbúrú wà tí ò dáa sí dúkìá èèyàn sọmọ èèyàn sọ́nà jẹmú èèyàn ah, ìwọ náà fi já lọ́hùn tó bá jẹ́ táwọn èèyàn mọ̀ ní tó sì fi wà aburú gan tó ń ṣe gbogbo ẹ̀rín máa ń ṣe sí tí máa ń mú jẹ ah, kéèyàn bá wọ kọ́ọ̀tì a ah, ní sọ pé ẹyin kó mọ̀ bá lọ bẹ́ẹ̀ rárá o ẹ fi ya rẹ̀ jẹ́ ẹ mọ̀jọ́ ṣe ẹ mọ̀jọ́ ṣe àṣegbé ẹ̀ kẹ́fi lè kọ́ lẹ́kọ̀ọ́ àtàwọn tó ń bá tún fẹ́ nílànà aburú ẹ̀ sọ pé kẹyìn ló borí lẹ́ẹ̀dẹ̀ wa jẹ́ lẹ́nu àwọn aláburú ń ṣiṣẹ́ aburú no bringing to the book of law against them wọ́n rí fáwọn mú jẹ àwọn sì ń ṣàṣegbé ẹ̀ ó pé ẹni erékeré láwùjọ lẹ́nìí ẹlòmíì gan tí ò fẹ́ jẹ́ ní ibi torí pé tó ń jẹ́ ní ibi gan ni wọ́n ń gèèyàn láwùjọ àní wọ́n ṣàṣegbé ẹ̀ ìyẹn padà encourage lórí iṣẹ́ ibi ọlọ́run mọ́sà àwọn olùṣe dáadáa ọlọ́àmọ́ fẹ́ràn àwọn ẹ̀rí bí ta tún bá dé yìí àyà tó tún wá tẹ̀lé náà níbi àlàyé náà a sì fẹ́mọ̀ gbára wa ní àsìkò níbi náà láyé tún dúó fún halkọ̀ wa tì ní ẹbẹ̀ lọ́sùwọ̀n wa ta'ala kó sọ wájú ọjọ́ mẹ́jọ lọ tó bá di ọjọ́ mẹ́jọ á tẹ̀síwájú láti ibi àlàyé tó ní ṣe pẹ̀lú àwọn owó tó wá ló jẹ́ ní eré àwọn qualities àwọn àwà tá à ń bá lára ẹni tó bẹ̀rù ọlọ́run àti ṣàlàyé rẹ̀ síwájú pẹ̀lú àyàtà tú níparí àyà yìí náà ọlọ́tún wá ní Allah left the righteous deed iṣẹ́ rẹ̀ ọlọ́run fẹ́ràn rẹ̀ as he also lost the doers of righteous deeds àwọn tó tún wá iṣẹ́ rẹ̀ náà wọ́n jó níṣẹ́ ọlọ́run fẹ́ràn wọn àwọn wá lẹ́ni rí àwọn wá lẹ́ni dáadáa àyà tó wá tẹ̀lé lè ta parí ọlọ́run tuntun wá ṣàlàyé ọ̀rọ̀ tí wọ́n náà fún wa. yóò fi bùkátà sí pé ká tún sùn sí ọjọ́ mẹ́jọ abẹ́ Allah subhanahu wa ta'ala kó fẹ̀mí wà lórí dáadáa la ilaha illallah subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu